إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́mọba atọrọ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú tíra umdatul ahkam èyí tí a máa gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni báàbù salatu listisqa ọ̀rọ̀ lórí irun tí a máa ń kí ìgbà tí èèyàn bá wà tí ò sí òjò kí ni sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìṣesí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ òun náà ni láti ké pe ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àwọn ànábì tí wọ́n ṣíwájú rẹ̀ náà ṣe máa ké pe ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí yẹn bá wá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wa ń pa anabi musa alayhi salatu wa salam nígbà tí ó ń tọrọ omi lọ́dọ̀ ọlọ́wọ́ bá fún àwọn ọjọ́ rẹ̀ nígbà tí wọ́n ń bẹ nínú orí ọ̀dàn tó ṣe pé wọ́n rí omi sóun ló fi jẹ́ pé àwọn nǹkan míì tí à ń rí lọ́fẹ̀ẹ́ lófò àbáwọn nǹkan míì tó ṣe wípé a ṣe wàhálà láti rí a lè mọ́mọ́ pàtàkì àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n gbà tá a bá ṣàfẹ́kù wọn èèyàn kọ̀ láti lè fi gbogbo owó tó ń bẹ lọ́wọ́ èèyàn láti lè fi rà á ní àjì tó kọjá yìí ìkan lára àwọn tọ́lọ́wọ́ bá bùkún dáadáa gẹ́gẹ́ bí kan náà ọmọ ìyá ṣe ṣàlàyé fún mi wọ́n nígbà tí àwọn dé musdalifa àwọn òwárómi torí wípé àwọn táwọn bá lọ àwọn bíi vip kìíní ni ibi tí wọ́n gbé wọn sí kò ń ṣe ibi tí àwọn tí wọ́n ń ta dùndùn nǹkan nǹkan mọ́ra wọn tán máa ń kóra wọn sí tó ṣe pé tẹ bá fẹ́ ra nǹkan jẹ ẹ̀rí nǹkan rà jẹ wọ́n ní ibi táwọn wà wọ́n kàn páàkì síbẹ̀ kò sẹ́ni tó ń ta nǹkan kan bẹ́ẹ̀ kí mo fẹ́ ta nǹkan àwọn omi mu awon ori gbogbo omi ti awon kó dání ní àràfá omi ti tán àwọn abẹ́rẹ́ sí ní ibi ti awon ó ti rómi àwọn ará wọn lárúbáwá kan ti won bo ti awon àwọn ko bi bíi bọ́tú kekeke bi merin dani dání pẹ̀lú ẹ̀ṣà wa bẹ̀rẹ̀ sí ní wọ́n ipe kan fún méjì ń bẹ́ àwọn ẹ̀ṣà fún ọlọ́run ń ṣe àwàdà pẹ̀lẹ́ nìyẹn pé bẹ́ẹ̀ ṣe lówó tó òun ni ẹ̀ ń tọrọ omi kékeré méjì lọ́wọ́ yẹn kí la ló ń òun ni wípé tí wọn bá omi kí ẹyọ kan one naira ní àyíra nígbà tí bá ní kọ̀ láti kó one million naira yẹn kalẹ̀ òun ló fi jẹ́ pé àwọn nǹkan míì tí a bá ń rí wọn lọ́fẹ̀ẹ́ lófò a kì í mọ pàtàkì àwọn nǹkan wọ̀nyí èèyàn kan sọ oníbàṣe mí lókè tá a mí lọlẹ̀ tá a kà kún kankan àrípọ́ lọ́wọ́ bá ṣoore fún wa ìgbà tó bá di wípé mímí èèyàn kan fẹ́ síìzì ní àwa ní iye báyìí ni yóò gbé kalẹ̀ ní owó ìpè ó mọ o ṣùgbọ́n iye báyìí là á ta fún ẹ yóò ló ń ṣetán àti kó gbogbo owó òun kalẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí wọ́n sọ fún kó ṣe tọ́lọ́wọ́n ọba láyé ń bí tí ó ṣe tó wo pò ń gbọ́n tó wo pò ń lajú tó bá di jọ́gbìn alkiyama ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ fi dáàbò bo ààrẹ a ní gbogbo ohun tó ní òun ṣetán àti kó kalẹ̀ láti lè fi dáàbò bo ohun ara òun níbi ìyá ọlọ́wọ́n ọba ṣùgbọ́n kò wúlò mọ́ kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé orí ọlọ́wọ́n ọba tó pọ̀ lórí wa kágbìyànjú àti máa dúpẹ́ rẹ̀ kágbìyànjú àti máa pàtàkì àwọn orí wọ̀nyí tó bá síìsì láàrin ìṣẹ́jú kan sí kejì ìdààmú lè bá wa àwa ń rómi lò láwọn àwùjọ wa ń bí bí saudi ṣe wà yẹn wọn a máa jáde lọ yẹn náà fílà tí òjò bá ṣíìsì fún àwọn àsìkò kan tí wọ́n rojò tó ṣe pé gbogbo aráàlú ó jáde tí ọba yóò pàṣẹ wípé kán lọ ṣe ń ta àmọ̀ sí sọlá tó fi ṣe kọ́ ó yẹ ká ti tírìtì ẹ̀ síwájú ṣùgbọ́n torí pé àwọn nǹkan míì ta níjì láwùjọ wa ń bí ó pọ̀ òun la fi jìlé rẹ̀ di the last topic ní abẹ́ èrún ká tó bọ́ síbi ọ̀rọ̀ zaka inshallah salatul istisqa òun náà ni irun tá a máa ń kí nígbà tí ó bá di wípé à ń tọrọ omi lọ́dọ̀ ọlọ́run bá pé kí ọlọ́run bá rọ̀jò fún wa oríṣiríṣi ọ̀nà lélẹ̀ a máa fi wá ìgbà míì a máa wá láì sí pé à ń kírun kankan tó ṣe pé àdúrà nìkan là á kàn ṣe ìgbà míì dẹ̀ ní ó ti wá tó ṣe pé ànábì ń ṣe khutba júmọ̀ lọ́wọ́ òun lèèyàn kan wọlé ló complain fún òjíṣẹ́ ọlọ́wọ́n ọba òjíṣẹ́ ọlọ́wọ́n ọba dẹ́ ṣàdúrà yìí ìgbà míì dẹ̀ ní wọn ó kírun tán bá kírun tán ni wọn ó bẹ lọ́wọ́n ọba fún omi ìgbà míì dẹ̀ ní wọn ó bẹ lọ́wọ́n ọba fún omi tán bá bẹ̀ ẹ́ tán ni wọn ó ṣẹ̀ṣẹ̀ kírun gbogbo eléyìí náà lórí ilẹ̀ inú sunna nabawa muhammad sallallahu alayhi wa sallam عن عبد الله بن زيد بن عاصم المازني قال láti ọ̀dọ̀ abdullahi ọmọ zayd ọmọ asim kọlọ́ọ̀bà kó bá ayọ́nu sí ó sọ bá ìpè kharajan nabi yu sallallahu alaihi wasallam yastaski òjíṣẹ́ ọlọ́wọ́ bá jáde ń jọ kan lẹ́ni tó ń lọ síbi ilẹ̀ gbáyàwó yastaski lẹ́ni tó ń tọrọ omi lọ́dọ̀ ọlọ́wọ́ bá fatawa jahilal kibla yẹ́dùrú òjíṣẹ́ ọlọ́wọ́ bá dájú kọ kibla yẹ́dùrù lẹ́ni tó ń ṣàdúwà wàháwàlá rí dááhù bákanáà aṣọ tó dàbora bí irú yìí tí àwọn tó ń ṣe hajj máa ń dàbora anamisọ́lá asalam chéńjì ẹ̀ ó kọ apá ọ̀tún rẹ̀ sí apá èyí tó ń bẹ lápá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sí apá ọ̀tún àwọn àfáàní eléyìí òun náà ni lẹ́ni tó ṣe pé ó ń sọ wípé ọlọ́run ọba change condition wa yìí so n ló fi jẹ́ wípé mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sìn gbọ́dọ̀ yé dáadáa anabiwa muhammad sallallahu alaihi wa sallam òun ló lórí ìlú òun ni pírẹsidẹ́ǹtì tá a bá ní afẹ́lógbólóhùn pírẹsidẹ́ǹtì pẹ̀lú gbogbo eléyìí náà èèyàn tún mú tí nǹkan le fún àwọn èèyàn débi wípé òun gan ní láti bọ́ta láti lọ tọrọ ipé kí òjò rọ torí pé rírọ̀ òjò òun ni ó jẹ́ kí àwọn irúgbìn kó wù so kò sí gbọ́n wu epo ńlẹ̀ ilẹ̀ ń gbà wọn àwọn nǹkan ọ̀gbìn lára àwọn nǹkan tó ṣe yí pé àwọn náà tún fi ń jẹ́ kí ẹkọ́nọ́mì máa dáa ni òjò ní òrọ̀ táwọn nǹkan ọ̀gbìn yóò fi wù so ló fi jẹ́ pé èèyàn lè jẹ́ ní ọlọ́wọ́n ọba kí nǹkan le fún un so káwo pé ìjọba kan bẹ́ńbẹ́ nǹkan le fún wa ó túmọ̀ sí pé olórí ibú níjọba yẹn ẹni tó bá ń sọ kò lágbọ́yé ẹ̀sìn dáadáa torí wípé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam amáyé ìgbà ló lọ ṣe sọ̀látù istisqa dẹ̀tí àwọn àdá ti gbọ́ yé pé ọlọ́wọ́ bá ní wàlá náà blu wọn nákùn bìṣọ́ ìmìnà khawf wal juu ọlọ́ọ̀ni dandan ní ká dán yín wò bìṣọ́ ìmìnà khawf pẹ̀lú bẹ̀rù insecurity lè wà ń gbà mí walkhawf waljuu ebi lè máa bẹ́ ń gbà mí wa naqsi min al-amwali wal anfusi wa thamarat ìdínkù lè máa bá báwọn ẹ̀mí bákan náà nǹkan oko yìí ìdínkù lè máa bá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni fabashiru sabirin àwọn tán bá lè ṣe sùúrù fún الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون àwọn tó ṣe pé tí wọn ò ní dájúdájú àwa gan tá à bẹ èyí ọlọ́run ọba lónìí wa ọdọ ẹ̀ là á padà sí ló fi jẹ́ pé mùsùlùmí gbogbo ìgbésẹ̀ wa ìgbésẹ̀ ayé wa a gbọ́dọ̀ máa wo kí ni nǹkan tá a sọ kí ni nǹkan tá a ṣe òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam bó ṣe pàtàkì tó wájú ọlọ́run ọba àsìkò ìjọba rẹ̀ òun ní nǹkan sáfẹ́rẹ́ èyí ni kò yọ ọ́ kúrò ní ìjẹ́ ni ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò yọ ọ́ kúrò ní ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba kò yọ kúrò níbi ìjẹ́ níire sọlọ́ jẹ́ kí nǹkan in tó pàtàkì púpọ̀ ni kálágbọ́yé ń parẹ́ so anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó jáde nínú ẹgbàá wa kan wọn ló jáde lẹni tí pẹ̀lú ìjírẹ́bẹ́ àti ìyẹpẹrẹ ara ẹni òun ló fi kọrí síbi àyè tó fẹ̀ yìí láti lọ képe ọlọ́run ọba subhanahu wa ta'ala so gẹ́gẹ́ bí n ta ṣàlẹ́ fún wa nípa pé ngbà míì ó lè jẹ́ pé ọlọ́run ọba kan fi dán yàn wò ni ngbà míì dẹ̀ ni ó lè jẹ́ pé torí wípé àwọn aráàlú ṣe lọ́run ọba ni tí ìnira bá ba aráàlú kò sábà ń jẹ́ torí pé olórí ò da aráàlú ni ò da òun ni ìnire bá aráàlú ni torí pé ẹni tá a fi ṣe olórí èèyàn bíi titi wa ni bá a ṣe jẹ́ lòun náà ṣe jẹ́ tá a bá da àárí reflection ni wípé a da lára olórí wa táwa gangan fúnra wo ò bá da àárí lára olórí wa náà ṣùgbọ́n tọ́lá aráàlú bá da tí olórí náà da àtúnwárí pé àwọn kankan ń ṣẹlẹ̀ ní àwọn àdánwò kan sí kejì kámọ̀ pé ọlọ́run bá fi dán wa wò lásán ni solomjẹ́ pé tíyẹn bá rí nǹkan tó jẹ́ nǹkan tó bànú jẹ́ the first thing tí ó kọ́kọ́ ṣe ni pé kọ́kọ́ wo rẹ̀ ìjọ ń ṣe tọ́lọ́wọ́n bá ní kó ń ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní kó ń jìnà sí ìjọ ń jìnà sí tó bá wò dáadáa torí wípé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní kó ń ṣe òun ṣe wọ́n ntọ́lọ́wọ́ bá ní kó ń jìnà sí òun jìnà sí wọn nǹkan tó dẹ̀ jẹ́ nǹkan àdánwò tún ṣẹlẹ̀ sóhun kó mọ̀ pé abẹ́ wà lanabluwannakum bishayin minal khawfi wal juru wa naqsin minal amwali wal anfusi wa thamara tọ́lọ́wọ́ bá sọ ló ń ṣẹlẹ̀ so anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí eléyìí ṣẹlẹ̀ òun náà jáde láti lọ wá rírọ̀ òjò wọ́n ní fatawajjah ila al-qibla ó dojúkọ kíbla yad'u lẹ́ni tí ń ṣàdúà wa hawwala ridaahu rìdá tó wọ̀ ó yí padà bí ẹni tó ń sọ wípé kí kọ̀ǹdíṣàn àwọn yí padà thumma salla rak'atayn lẹ́yìn ìgbà tó ṣàdúà tán ó wá kíráka méjì jahara fihima bil qira'a tó ka kéwú sókè raka méjèèjì tí ó ké ṣùgbọ́n àdúrà ló kọ́kọ́ ṣe náà ṣíwájú kó tó wá kí irun gẹ́gẹ́ bí n ta rẹ̀ sọ fún wa síwájú ipe ìgbà míì èèyàn lè kọ́kọ́ ṣàdúrà náà kó ẹ̀ṣẹ̀ wá kírun ní ẹ̀yìn rẹ̀ an anas bin malik láti ọ̀dọ̀ anas ọmọ malik an rajulan dakhala al masjid yawm al jumu'ah òun náà gbà wá ló tún ṣẹlẹ̀ ń jọ́ kan pé arákùnrin kan wọ mọ́ṣáláṣí ní ọjọ́ júmọ́ min bábi káàna náhùwà dárí kọ́dọ̀ ó wọlé túrú lẹ̀kùn tó ṣe wípé ibì kan tí wọ́n ń pè ní dárùn kọ́dọ̀ òun ló ń bẹ wájú ẹ̀ wọ́n ń pè bẹ̀yẹn ní dárùn kọ́dọ̀ wọ́n nítorí pé umaru ló níbẹ̀ ṣùgbọ́n umaru padà tabẹ̀ yẹn ó fi ó sọ àsọ́ọ́lẹ̀ ipe tóun bá kú kán ta kán fi san àwọn gbèsè tóun jẹ àwọn ata ilé yẹn láti lè fi san gbèsè tí umaru jẹ torí pé lára nǹkan tí ó léwu púpọ̀ oníkéèyàn kú lẹ́ni tó jẹ gbèsè anabiwa muhammad sallallahu alayhi wa sallam èèyàn kan béèrè lọ́wọ́ rẹ̀ onírò òjíṣẹ́ ọlọ́run ọba tí n bá fi lè kú sójú ogun lẹ́ni tó ń bá àwọn ọ̀tájà lójú ogun tí mi sá kí ni ìdájọ́ mi kí lẹ̀san tó ń bẹ fún mi ṣé máa wà aljanna anamisa allah sami ni bẹ́ẹ̀ ni arákùnrin yẹn wá yíṣẹ́ padà ó ń lọ láàrin ìgbà yẹn jibril alayhi salatu wa salam ó wá sọ fún anamisa allah sọ pé n tó sọ fún bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọ fún un wípé àfi tó bá jẹ gbèsè nìkan anabi wa nìkan pe arákùnrin yẹn padà sallallahu alayhi wa sallam ngbàtàn wa pè dé oníbo ṣe yíṣẹ́ padà tó ń lọ ní jùbílù sọ fún mi pé illa dayn àfi téèyàn bá jẹ gbèsè nìkan ló kù sọlọ jẹ pé òjíṣẹ́ ọlọ́wọ́n bá muhammad sallallahu alayhi wa sallam gbàtí islam ò tí ì rinlẹ̀ dáadáa téèyàn kan bá jẹ gbèsè tó kú kò ń kírun sí lára irú ẹ ti ṣẹlẹ̀ tó ṣe pé sàábé kan kú tó jẹ gbèsè anamsa aláṣọ kò fẹ́ kírun sí lára èèyàn kan náà sàábé tó dún wá nírí ẹ òjíṣẹ́ ọlọ́wọ́n ba aláyẹ dinaran dínárì méjì tó jẹ yẹn máa san òjíṣẹ́ ọlọ́run sọ fún wípé o ti gbé o lẹ́yìn ìgbà ló ẹ̀ṣẹ̀ wá kírun sí ẹni yẹn lára ṣùgbọ́n gbà tí nǹkan tó rọrùn dáadáa tani bá gbọ́ pé yẹn kan jẹ gbèsè nú àwọn sàábé tó wá kú anabi àmọ́ san ara rẹ̀ kí la fẹ́ ló ń belé yìí òun náà ni wípé gbèsè jíjẹ nǹkan tó lágbára púpọ̀ ni ẹlòmíì kò níkàkún fún yóò kàn máa ra nǹkan lọ láwìn yóò máa ra lọ yóò máa ra lọ láì ṣe pé kí ni ó mọ̀gbà tó lè jáde láyé bẹ́ẹ̀ ni kò ní nǹkan tí èdè tó ń rà láwìn ní tí ò bá sí láyé mọ́ so ló jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mọ́ farabalẹ̀ wo àwọn nǹkan tó bá ń ṣe bàbá dẹ̀ jẹ̀yàn lówó ni káwọn òkè mo jẹ́ mo jẹ́ náà nu mọ́ wo nǹkan wo ló fi di nígbà tó bá sí láyé mọ́ Umar radiyallahu anhu ó jẹ́ àwọn èèyàn gbèsè ṣùgbọ́n jẹ́ kí àwọn rẹ̀ mọ̀ wípé tí ń bá kú gbèsè mi ẹ̀ta léyìí ẹ fi san gbèsè yẹn iṣẹ́ ẹni renu torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ló ń bẹ lọ́wọ́ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ ẹ̀tọ́ yẹn mọ́lẹ̀ sọ arákùnrin yìí wọ́n ló wọlé túrú ibi tó ṣe wípé ń pè ń dárul qada wọ́n ń pè ń dárul qada that is ilé tán tàtà fi san gbèsè ìyẹn lẹ́yìn ikú umar radiyallahu anhu láyé anabi muhammad sallallahu alaihi wa sallam wọn mọ̀ sí darul qada ṣùgbọ́n sábẹ́ tó ń báwọn èèyàn sọ̀rọ̀ ọ̀nà tọ́rọ lè fi yé àwọn èèyàn òun ló sọ fún wọn pé túrú ilẹ̀kùn tí ẹni yìí gbà wọlé òun ilẹ̀kùn tó ń bẹ ń tó ń bẹ ń wájú darul qada onígbàtí arákùnrin wọlé wa rasulullahi sallallahu alaihi wa sallam qa'imun yakhutub òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń bẹ lórí mímbàrí tó ń ṣe khutba lọ fastakbala rasulallah sallallahu alayhi wa sallam qaiman arákùnrin yẹn wọnú mọ́ṣáláṣí ó bá dojú kọ òjíṣẹ́ ọlọ́wọ́n ọba muhammad sallallahu alayhi wa sallam thumma qala lẹ́yìn náà arákùnrin náà ni ya rasulallah ìrì òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ya rasulallah ìrì òjíṣẹ́ ọlọ́wọ́n ọba àwọn afáàfirú hadithi báyìí rinlẹ̀ wípé ó túmọ̀ sí pé tí mo bá ń ṣe kúdùbà lọ́wọ́ alìbámọ́mú sọ̀rọ̀ torí pé anábì ń ṣe kúdùbà lọ́wọ́ lárakùnrin yìí fi bá a sọ̀rọ̀ ànábì ò rẹ̀ sọ fún pé n tó ṣe ò dáa gẹ́gẹ́ bó jẹ́ pé ìmáàmù náà lè bá àwọn èèyàn sọ̀rọ̀ ó lè bá nú àwọn èèyàn sọ̀rọ̀ bí ìgbà tí arákùnrin kan wọlé ní ọjọ́ júmọ́ náà ni tádẹ́bí ṣe kútbà lọ́wọ́ òun bá wọlé ó bá mú jòkó tiẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá sọ fún pé kúm dìde fọ́sọ́lì rọ̀kà àtẹ́ǹkì rọ̀kà méjì mo kọ́kọ́ bẹ́ẹ̀ lọ rẹ̀ náà pé ṣé o ti kí raka raka méjì yẹn tahiyatul masjid olówó tí kí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní dìde kókè ó wá sọ ní ìdàdákàlẹ̀ àdókùnmù masjid yawm al-jumu'a wal imamu yakhutub fala yajlis hatta yusalli rak'atayn tí ẹ̀kan ní bá wọ mọ́ṣáláṣí lọ́jọ́ jímọ̀ tí mọ́mú ń ṣe khutba lọ́wọ́ kó mọ́ jókòó kó kí raka méjì náà falyatajawas fihima kó ṣe méjèèjì kó ṣe é ní fúfúyẹ́ kó ṣe méjèèjì ní fúfúyẹ́ kí la fẹ́ ló ń belé yìí òní pé muhammad sallallahu alaihi wa sallam ó àdírẹ́sì arákùnrin yẹn níbi kéèsì eléyìí sin arákùnrin yẹn náà àdírẹ́sì anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n èyí tó burú òun ni kí àwa tá a fẹ́ kírun lẹ́yìn mọ́mú ká máa bára wa sọ̀rọ̀ ìwà tí ó dá anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó lẹ́yìn tó bá ń ṣe é kò ní ládàá àrùn jumọ́ jumọ́ tó kí yẹn zuri ni wọ́n á fi kọ́ kalẹ̀ fún kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa eléyìí pọ̀ láàrin àwọn obìnrin ìgbà yẹn ló mọ kíra wọn ìjọba ìta ilẹ̀ bó ní sọ́jà ń yá kẹ̀kẹ́ ọ̀rọ̀ mẹ́rin la fẹ́ gbọ́ ìmáàmù ń ṣe kú gbà lọ́wọ́ ẹlísìn tẹ́ bá parí ìrún ẹ bá bọ́ta ẹ bèrè bó lọ́jà ṣùgbọ́n gbà tẹ́wọ́n mọ́ṣáláṣí yẹn ti decide pé ẹ fẹ́ wá gbọ́rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run ọba ẹni ẹ lísìn sí títí títí wọn è parí ẹ torí pé tí ọlọ́run ọba sọ òun náà ni pé ìdànù díẹ̀ lè sọ láti mi yomi jùmọ̀ àti fọ̀sáwò ìlà zikirila tẹ bá gbọ́tán pèrún lọ́jọ́ jùmọ̀ ẹ lọ síbi ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba ọlọ́run ọba ní ká lọ síbẹ̀ kò ní ká túmọ̀ ọlọ́run ọjọ́ ń bẹ̀ ṣùgbọ́n tí necessity bá wá àbí nǹkan kan wá láti bá ìmáàmù gangan sọ̀rọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àbí tí ìmáàmù bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ipe rẹ̀ lágbájá dìde lọ́jọ́ kó ń bẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọ arákùnrin yìí ó sọ fún anábẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ó di ya rasulallah ìrè òjíṣẹ́ ọlọ́run ọba halakatil amwal àwọn dúkìá wa wọ́n ti parun dúkìá wa parun nǹkan lé kò sówó wọn kọ́tọ̀ àti sobol ọ̀nà ti di nǹkan téèyàn ò lè mọ rìn bẹ̀ mọ́ torí pé ni tó ń rìn yóò nídìí omi láti mu mi ewu ń bẹ fọdùrùlá yurisna báwa bẹ lọ́wọ́ ọba kọ́ ọba rọ́jò fún wa báwa bẹ lọ́wọ́ ọba kọ́ ọba rọ́jò fún wa. Ba so gẹ́gẹ́ bí n ta ti síwájú anabi muhammad sallallahu alaihi wasallam ló ń ṣe ìjọba òun ni dúkìá ń parun òun ló ń ṣe ìjọba òun ni ewu ń bẹ ló jẹ́ pé à ń retí olórí tó dáa àbí tí ò dá nítorí kébéyà àwọn àjálù díẹ̀ ń bẹ lásìkò rẹ̀ tá a bá ti ń ṣe yẹn a extend díẹ̀ débi tí ó yẹ ká extend díẹ̀ dé mùsùlùmí tó bá dẹ̀ extend ẹ̀ débẹ̀ sórí ibú wájú ọlọ́wọ́ bá ló ń jẹ́ pé ó ń bẹ lásìkò àwọn húlàfà míì tó ṣe pé nǹkan rọrùn ní à ń jẹ nǹkan ayé débi pé owó ń bẹ tán tó ń pin fún àwọn èèyàn ní àsìkò Umar Abdulaziz owó ń bẹ débi pé ẹni tó fẹ́ yọ zaka gun rẹ ni tí ó yọ zaka fún so tó bá ní ká máa rétí ta ni the best leader in terms of material whatever àáfẹ́ mú umar ibn abdulaziz ààrẹ tiẹ̀ lórí bíyà umar ibn al-khattab ẹlòmíì tí ò bá gbọ́n rárá yóò tún rétí ẹ̀ lórí adébí muhammad sallallahu alaihi wa sallam torí pé n ta fi ń wo ìjọba òun náà ni n ta aṣá jẹ so ló pé assessment tó rọ́ǹgì burúkú ni anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ pa àwọn tí ọlọ́wọ́n ọba tí ó bá já tó bá jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ní lára wọn òun náà ni rọ́ṣùlán èèyàn tó ṣe wípé báyà imaman olórí ìlú olóhun fún béyà láyò bá ihu ilẹ̀ àlìdúnìyà torí ayé ló fi fún béyà ló fi sú àlẹ́jáàsì fún ìnáwó tó yá rọ́dì tó wá ń fún ní nǹkan tó fẹ́ inú odùn wọ́n lọ́mí òótọ́ ayé tó torí ẹ̀ fún olórí ìlú ní àlẹ́jáàsì tí ò bá rí sákìtọ̀ yóò bínú so kò ń ṣe torí tọ́lọ́n kò ń ṣe torí ẹ̀sìn so ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa nǹkan tí ó dàrú ni àfẹni tí ò bá yé lókù tá a bá rí pé nǹkan ṣẹlẹ̀ lásìkò olórí kan àdúrà la máa fi ràn wọ́n lọ́wọ́ ìkan lára àwọn imam alfudel bin iyad rọ́díyàlláhu anhu onílàukánẹ̀tì lè dá àwọ̀tú mustajaba tó bá ṣe pé ọlọ́run bá ní ìrẹ fùdóyìn àdúrà kan náà ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ má ṣe mí mọ́ lẹ́yìn ẹ àdúrà ẹyọ kan náà má gbà tó bá ti ṣe mí nígbàdúrà mi mọ́ onílàjà altuha lè imam àdúrà yẹn máa ṣe fún ìmọ̀ọ́mù wa ìyẹn olórí ìlú wa ni orílẹ̀ annafi sọláhìhí sọláhàn umma torí pé tí olórí bá dá aráàlú ó dá tí olórí bá dá aráàlú ó dá yóò fi mọ̀ ẹ́ ṣe ni ṣùgbọ́n pàtà bá ń ṣépè fún ipé olórí bú èèyàn kò ní dá fún ẹ̀rà tí ò bá ti dá fún ṣe wọ́n ló ń darí wá yóò mọ̀ fọ́ lórí wa náà ni ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé àwa láàdá la fi nírú olórí bẹ́ẹ̀ tábà tó wá ń fi èpè fún ní ó tún padà lórí wa náà ni torí pé ntọ́lọ́ ọba sọ oníwàkàdálì kẹnu wọ́n lè bá àdọ̀ zọ́ọ̀lìmí na bá àdọ̀ bí màá kanu yẹ́kṣẹ̀bù ọlọ́ni àwọn tájá alábòsí tí wọ́n fẹ́ràn ara wọn tábà fihàn jo lórí wọn alábòsí bíi tiwọn náà ni ọlọ́ni kò ń ṣe torí nǹkan bí màá kanu yẹ́kṣẹ̀bù torí ń tán ṣe níṣẹ́ ni sọlọ́m jẹ́ pé a yíra wa padà tá a bá yíra wa padà a ní olórí tó dáa a dẹ̀ tún mọ ṣàdúrà fún torí pé ìjẹ olórí nǹkan tó lé ní àmọ́ ẹlòmíì tó ti kọ̀ndẹ́mù ẹni tó jẹ olórí síwájú tiẹ̀ ìgbà tóun náà bá tún bọ́ síbẹ̀ yóò wọ́ọ̀sì ju tẹni tó kọ̀ndẹ́mù lọ torí pé ẹ̀kan mọ̀ rí pé oríṣiríṣi ni yóò mọ ṣẹlẹ̀ bẹ́lẹ̀ ṣe need attention eléyìí need attention kí la fẹ́ ló ń eléyìí onígbà arákùnrin wa bó òjíṣẹ́ ọlọ́wọ́ bá onírò òjíṣẹ́ ọlọ́wọ́ bá halakatil amwal gbogbo àwọn dúkìá wa ló ń parun yìí wọn kọ́tọ̀ àti ṣubú ọ̀nà òṣè gbà mọ́ fọ́dọ̀rọ̀lá yugithna bá wa képo ọlọ́wọ́ bá kọ́ bá rọ̀jò fún wa kọ́l anas radiyallahu ni farafa gbà tó tẹ ọwọ́ méjèèjì sókè ó ní aláhùnmá agífínà aláhùnmá agífínà aláhùnmá agífínà ìrí ọlọ́wọ́ bá rọ̀jò fún wa ìrí ọlọ́wọ́ bá rọ̀jò fún wa ìrí ọlọ́wọ́ bá rọ̀jò fún wa tá òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó tẹ ọwọ́ rẹ̀ sókè bó ṣe tẹ mi wípé àwọn èèyàn rí abí anabi sallallahu alaihi wasallam látara bó ṣe nawọ́ sókè lẹ́ni tó ṣe kó ń jí rẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ́n wa bẹ́ẹ̀ ni ká máa nawọ́ ká máa bá ń ṣàdúà lára ìtòmọ̀jẹ́ ká dùn àtúngbà ni muhammad sallallahu alaihi wasallam ó sọ nínú hadithi àwọn afọ́ ní sunan tí wọ́n gbà wá àti àwọn afọ́ aládìsí míì anamisa allah asalam ni innala hayyun kareem ọlọ́run ọba ọba tí tìjú ni ọba alápọ̀nlédè ni yastahi ọlọ́run bá máa tìjú idha rafa ar-rajul ilayhi yadayhi tí èèyàn bá fi lè gbé ọwọ́ rẹ̀ sókè tó tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tó ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba an yaruddahu ma safran khaibatayn kí ọlọ́wọ́n ọba kó wá dá ọwọ́ ẹ̀ méjèèjì padà sí i pé ọwọ́ yìí yóò bolẹ̀ ọwọ́ yìí ó pòfo ọlọ́wọ́n ọba máa tìjú ẹ̀ tó ló fi jẹ́ pé tá a bá ń ṣàdúrà ó dáa ká máa tẹ́wọ́ tá a bá ṣe tẹ́wọ́ ní nígbà tá a bá ń ṣàdúrà lẹ́yìn tó ṣe yí pé àtẹ́lẹ́wọ́ wa yóò kojú sí sánmà ṣùgbọ́n tó bá ṣe gbé àdúrà tá a fẹ́ ṣe àdúrà tu káwa lára gan itane muhammad sallallahu alaihi wasallam ṣe ń bí báyìí àtẹ ọwọ́ yẹn sókè gan débi pé tá a bá wò ó bí ìgbà tó ṣe pé ẹ̀yìn ọwọ́ òun ló fẹ́ kọjú sí sánmọ̀ ni bí ìgbà tó ṣe pé àtẹlẹwọ́ ó fẹ́ kọjú sílẹ̀ àbó fẹ́ kọjú sí ọ̀dọ̀ wa anamsọ lásán àmọ́ ṣe léyìí lára àwọn àyè tí anamsọ lásán ti tẹ́wọ́ sókè tó ṣe pé ó gbé ọwọ́ ẹ̀ sókè gan oni ni ọjọ́ àràfà anabi sọlá asam ama ṣàdúrà gan ni ọjọ́ àràfà tí ó dáwà tí ó máa ṣe tiẹ̀ yàtọ̀ sí ìtàwọn yẹn máa ń ṣe lónìí tó yẹ pé ijó àtàyà fọ́tò ṣàràṣàrà òun ni bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀fẹ́ àti dàlájì àsìkò gba ẹgẹ gan lànàbí máa ń ṣàdúrà jù tó ṣe pé yóò tẹ́wọ́ sókè bẹ́ẹ̀ náà ni tó bá lọ ṣe jámúra tó bá lọ sọ̀kò ní ọjọ́ kọkànlá níbi ààyè òkò àkọ́kọ́ tó bá sọ̀kò tán yóò bọ́ sẹ́gbẹ́ kan yóò nawọ́ ẹ̀ sókè dáadáa bẹ́ẹ̀ náà ni tó bá sọ ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò tún bọ́ sẹ́gbẹ́ kan yóò nawọ́ ẹ̀ sókè dáadáa ibi ẹlẹ́ẹ̀kẹta tó bá ti sọ tán ó ń lọnu yóò tún ṣe bẹ́ẹ̀ náà ní ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá kìláfẹ́ ló ń belé lára àwọn ààyè tánà sọlá sam ti máa ń nawọ́ sókè dáadáa láti ṣàdúrà ni irú ẹ̀ náà ni tó bá ń ṣàdúrà òjò a máa nawọ́ sókè dáadáa ṣùgbọ́n lẹ́yìn eléyìí ipa kàfẹ́ ṣàdúrà lásán bójúṣe ọlọ́run bó ṣe tẹ́wọ́ ẹ̀ nìyí kò ń ṣe ìtí àná sókè gan yóò ra tẹ báyìí yóò dẹ̀ mọ̀ ṣàdúrà ó bá dẹ̀ ṣe é tán à ń fi ń bọ́jú wa hadith tó mélé wọ hadith tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ni sẹlómi ó ti di ó ti di bárakú ó bá ti ṣàdúrà tán ni ló fi bọ́ gbogbo ojú ẹ̀ eléyìí kò lẹ́rìí ẹ̀yìn tí n bá fi bọ́jú ṣé pé mo dàdúrà yẹn nu ta ló sọ fún ẹ pé kó nawọ́ sókè tẹ́lẹ̀ ṣé wọ́n ló dìdí nawọ́ sókè fún rẹ̀ ṣèbọ́ lọ́wọ́ ọba lórí àwọn òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam ló ní o nawọ́ ẹ sókè òun ló ní o tẹ́wọ́ sóhun tó ní o tẹ́wọ́ yẹn ìṣe rẹ̀ náà ni wípé kò ní káwọn yẹn máa fi bọ́jú so wáyé tí wọ́n fẹ́ fi bọ́jú so ló jẹ́ pé ẹ̀sìn a gbà bó ṣe wá ni kò ń ṣe báwa ṣe fíìlì tánìbí sọ lásán máa ń ṣàdúà níbi kútùbà júmọ̀ ipò ṣàdúà tó ń ṣe kútùbà júmọ̀ lọ yàtọ̀ fún pẹ́rù tó jòyí tó ṣe ipò kan fẹ́ ṣàdúà lórí mímbàrí níbi kútùbà júmọ̀ ìṣesí rẹ̀ ní kó ṣe báyìí ọmọ níka rẹ̀ èyí tó súnmọ́ àtàǹpàkò òun ni ó nà bí ìgbà tá a bá ń ṣe àtáyá bá a ṣe máa ń nà bá náà ṣe ni àdúrà rẹ̀ ló ń ṣe kò tún ní tẹ́wọ́ ń bẹ̀ yẹn ní tí ó ṣe ni olùkọ́ tó jẹ́ pé kan lára àwọn sàábì anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam umara bunuro ibà ó rí kan lára àwọn olórí tó ṣe pé òun ṣe khutba ìgbà tóun wá ṣe khutba ajúmọ̀ ni wàá fẹ́ ṣàdúà níbi khutba yẹn ó wá tẹ́wọ́ rẹ̀ yàtọ̀ fún pé èèyàn tẹ béèrè fún títojo n tó sọ fún gẹ́bọ́sẹ̀ mẹ́rin sọ̀hẹ́ muslim ní kọ́ba aláhu àtẹlẹ́dẹ́ ọwọ́ ẹ méjèèjì kọ́lọ́wọ́ bá sọ dídàkudà ni fọkọ̀dọ̀rọ̀ ayé tí rasulullah sallallahu alaihi wasallam ma yẹ zidu alaniyakula akada ó ní òjíṣẹ́ ọlọ́run ọba tó bá ń bẹ nírú situation báyìí kò ń ṣe ju báyìí lọ so tó túmọ̀ sí pé ẹ̀sìn agbọ́dọ̀ kọ́ ni kò ń ṣe nǹkan tá a kàn máa fi ọpọlọ wa ṣe tó bá wù wá ń bẹ kéèyàn tẹ́wọ́ ṣàdúrà ìpìlẹ̀ ni ṣùgbọ́n láwọn instances kan tó ṣe wípé à ń tẹ́wọ́ ń bẹ àdúrà rẹ̀ là ń ṣe nísìnyí tá a bá ń bẹ níbi àtáyá à ń ṣàdúrà ń bẹ ṣùgbọ́n à kì í tẹ́wọ́ tá a bá ń bẹ láàrin ìforíkanlẹ̀ àti ìjòkó àti àti tá a bá jòkó lẹ́yìn ìgbà tá a bá ṣe ìforíkanlẹ̀ tán a sọ rọ́bìk fèrèlè rọ́bìk fèrè ọlọ́run bá ṣàforíjì fún mi ọlọ́run bá ṣàforíjì fún mi níbẹ̀ yẹn ni à ń tẹ́wọ́ a máa gbọ́wọ́ wa lórí itan wa ni àdúrà rẹ̀ là ń ṣe ń bẹ́ẹ̀ so tó túmọ̀ sí pé àwọn ààyè tá a bá ti ń ṣàdúrà tá a ti rí nǹkan tí tẹ́ẹ̀sì ní ká ṣe ń bẹ́ẹ̀ ní tí tẹ́ẹ̀sì ní ká ṣe yẹn ní ká ṣe ṣùgbọ́n àwọn ààyè tó bẹ́ẹ̀ à ń ṣàdúrà níta tí ó kì í ṣe bí inú òun a lè lo general text pé ká tẹ́wọ́ ká ṣàdúrà sojíṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sallam ó tẹ́wọ́ rẹ̀ ó nà án sókè gan ó dẹ̀ sọ pé alahuma agifna ìrẹ́ ọlọ́run bá rọ̀jù fún wa alahuma agifna ìrẹ́ ọlọ́run bá rọ̀jù fún wa alahuma agifna ìrẹ́ ọlọ́run bá rọ̀jù fún wa lára súnà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wa sallam ni pé ìdá dáa dáa salasa tó bá ń ṣàdúrà yóò rí pt ẹlẹ́mẹ̀ta torí pé ọlọ́run bá fẹ́ ká pé òun lápé tún pé gẹ́gẹ́ bí n ta ṣàlẹ̀ fún wa lánàá nípa wípé èèyàn máa ké pọ̀ ọlọ́run ọba ni pẹ̀lú ìjì rẹ bẹ́ẹ̀ àti ìyẹpẹrẹ ara ẹni èèyàn sọ pé mo ti ṣàdúrà ṣàdúrà ọlọ́run ọba ò gbàdúrà mi àdúrà tí èèyàn bá ṣe bó ṣe yẹ kó ṣe ọlọ́run ọba ó gbà torí pé tọ́wọ́ ọba sọ ni pé odòrò ni astagib lakum ẹ pè mí máa da yín lóhùn ṣùgbọ́n ọ̀nà tí ìdáhùn yìí ó fi wá ó lè jẹ́ kanú ọ̀nà mẹ́ta tá a ṣàlàyé fúnra wa lánàá ìsídà kọ́lọ́ ń fún ní tó ń tọrọ gangan àbí kọ́lọ́ ọba tọ́jú àdúrà yẹn fún odijọ́ ń gbéǹde alkiyama pé mi ní fún ẹ lélẹ́yìí láyé ṣùgbọ́n mo gbàdúrà yìí o ṣùgbọ́n mi ní fún ẹ ní nǹkan yìí torí pé ọlọ́wọ́n ọba ló mọ̀ wá jura wa lọ ìkẹẹ̀ta ni kọ́lọ́ ọba fi ti aburú kan kúrò fún ṣùgbọ́n pé àdúrà tí mùsùlùmí ṣe bó ṣe yẹ kó ṣe ipa àdúrà yẹn ò ní gbà rárá ọlọ́wọ́n subhanahu wa ta'ala ọba tí gbàdúrà ni. ṣùgbọ́n ọ̀nà tí ègbà ó lè máa yẹ àwọn èèyàn gbà mí àfẹnitọ́lọ́ ọba subhanahu wa ta'ala bá ṣàánú lókù so ojúṣe ọlọ́wọ́ ó ní aláhùnmá àgísùnà ìrọ̀lọ́wọ́ bá rọ̀jù wa rọ̀jù fún wa rọ̀jù fún wa ìṣe rẹ̀ ni pé tó bá ń ṣàdúrà yóò rí pt ẹ̀bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ni tó bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn pé ó sọ̀rọ̀ kan tó jọ́rọ̀ ṣókí yóò sọ bí ẹ̀mẹ́ta so that kí ni ẹni a lè stick ìṣesí ẹni torí pé wá sí àǹfààní ẹ̀ náà ni pé káwọn èèyàn gbọ́ iye kan mú lò wá sí kọ́ ni pé kí ẹni tó ń sọ̀rọ̀ kó kàn sọ̀rọ̀ dálẹ̀ kó ṣakọ̀ wájú àwọn èèyàn ìgbà tó ti wá ṣe tán kí láǹfààní tó jáde ń bẹ́ẹ̀ bó ṣe yẹn kan lọ́lọ́wọ́n bá wá fi ṣe kò ń gẹ́ tọ́lọ́ ní kó gbọ́ nǹkan yẹn yé láadáa ni fún ẹni yẹn kọ́lá anas anas nígbà tí ojúṣe ọlọ́wọ́n bá sọ léyìí faláwọ́lá ó ní mo fi ọlọ́wọ́n bá bóra máa dára fi sàmáì min sahabin wàlá kọ́zàá àsìkò gbàtánìm sọ̀lá àsálàm tó ń tọrọ àdúrà yẹn àbí síwájú kó tó tọrọ ó ní ààrí orí pa àbí àpẹẹrẹ wípé òjò sú bó tilẹ̀ mọ bó kéré mọ wọ́n máa bẹ́yìn náà wọ́n bẹ́yìn náà sọ́lìrín mi bẹ́yìn tí wọ́n láda ó ní òkè sọ́lìrín òkè kan ní madina ni ó ní à ń wò lọ́ọ̀kan báyìí ààrí ilé kankan tó díwa tá a sọ pé àbí torí pé ilé kan díwa ni òjì kárí ẹ̀ sújò òkè sọ́lìrín ni à ń wò lọ́ọ̀kan báyìí kò sí àpẹẹrẹ ẹ̀ sújò rárá ṣíwájú ká nípa sọ́lá sọ́mọ́ kó tó ṣàdúrà yẹ kọ́l onífàtọ́lá atmin wara iyì sahabatun mislu tors ó lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ̀sújò ó bá di pé ó yọ láti àyè sálẹ́rù ní taari falama tawasatat sama ẹ̀sújò yìí ń gúnkè bọ̀ ó ń gúnkè bọ̀ ìgbà tó dáárín sánmà intasharat ó di pé ẹ̀sújò yìí ni ó fọ́nká ó tàn káàkiri ثم amtarat يسجد yìí قال فوالله qala fa الله ó ní mo الشمس ọlọ́wọ́ bá búra ma ra'ayna ash-shamsa sabtan òjò yìí rọ̀ fún odidi ọjọ́ méje òjò yìí rọ̀ fún odidi ọjọ́ méje náà arákùnrin tó wá bójúṣe ọlọ́wọ́ bá oníbà abẹ́lọ́ nkọ́jú ti tọrọ ọlọ́wọ́ bá rọ̀jò fún wa ọlọ́wọ́ bá rọ̀jò fún wa fódidi ọjọ́ méje lòjò yìí fi ń rọ̀ قال أنس بن ثم دخل رجل من ذلك الباب في الجمعة المقبلة جمعة تتلي أراكني مي أباتنولي أباراكني أنا تنولي did the same door warasulullah sallallahu alaihi wasallam qaimun yaktub òjíṣẹ́ Ọlọ́run bá ń ṣe khutba lọ́wọ́ fastaqbalahu qaiman ó bá tún dojú kọ Ànábì sallallahu alaihi wasallam faqala ya rasulallah ìrè òjíṣẹ́ ọlọ́wọ́ bá halakati amwal àwọn dúkìá ti parun o omi ti pọ̀ o ti tún pa dúkìá run wọn kọ́ta àti sobol ọ̀nà òṣèrìn fọ́dọ̀rọ̀lá yomsekuha anna báwa bẹ̀lọ́ nkọ́lọ́wọ́ bá dójú dúó àdúrà àkọ́kọ́ ni báwa bẹ̀lọ́ nkọ́lọ́wọ́ bá rọ̀jò òjò ti rọ̀ ó ti di pé ọlọ́run bàbá dójú dúó tó ló jẹ́ pé ọmọ ènìyàn kò sí ti máa tẹ́wa lọ́rùn àfìgbà tó máa tó gbé wa sínú sàárè olóbi jẹ́ pé tí oore bá pọ̀ jù náà nígbà míì ẹlòmíì ayayakuya látàrí ẹ bá rí yẹn kan tí epo ń tilẹ̀kùn mọ́ṣáláṣí ó ń ṣe olé ń gbálẹ̀ mọ́ṣáláṣí ó ń ṣe gbogbo ẹ̀ tó ń gbalá dánwájú ọlọ́run ọba bí ó kiri mọ́ mọ́ṣáláṣí ló ń tọrọ ọlọ́run ọba fún mi níṣẹ́ ọlọ́run fún mi lélẹ̀ ọlọ́run fún mi lélẹ̀ tíṣẹ́ bá yọ torí pé ń gun jíìpù ńláńlá ń gun gbogbo ẹ̀ yóò wá di pé kí ni kò mọ̀ sá mọ́ṣáláṣí òun ló sílẹ̀kùn mọ́ṣáláṣí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò bá dẹ̀ tó ṣe pé òun ó ti yọ kó tó jí wallahi iṣẹ́ pọ̀ ni wallahi iṣẹ́ pọ̀ òun ló ń béèrè owó lọ́wọ́ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run ti ṣe fún ó tún wá di nǹkan mi tó ṣe pé yóò tún di nǹkan mi mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lẹ́lòmí ẹ̀rí kò kárí gbogbo àwọn nǹkan níta yóò mọ̀ ṣe kọrùn tó jẹ́ lára àwọn èèyàn nábi musa alaihissalatuwasalam gba tí ò ní nǹkan o ń bẹ̀ lọ́n oníkálẹ́bí musa bá ń tọrọ gba tí nǹkan dé ẹni tí ó kọ́kọ́ fi oppose náà lànàbí musa alaihissalatuwasalam kí ló ń sọ fún wa pẹ̀lẹ́ tó ń sọ yìí mọ́ sọrú ẹ̀ mọ́ lẹ́ni tó ń takọ̀rọ̀ ọlọ́wọ́n ba kọ́lọ́wọ́n ba tó wá dáṣẹ̀ rí àfún pẹ̀lú pé kí ni ọlọ́wọ́n bá ní fàkàsáfìnà bí ìwà bí dárìl ard òun àti ilé tó ní àti gbogbo dúkìá tó lóní tó ń jọ ṣe wàhálà fún ọlọ́ni a ní kí òun àti gbogbo wọn ní kí wọ́n wọlé sọ̀rọ̀ pé tí a ń tọrọ nǹkan ẹ ká máa fi kún nǹkan tí yóò ní dá wàhálà lẹ̀ fún wa wájú ọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba fún mi lówó bẹ́ẹ̀ ni owó tí ò ní sọ di tọ́ọ̀gì ọlọ́run bá fún mi lọ́mọ ọmọ tí ò ní sọ mí ìdàkudà ọlọ́run fún mi yàwó yàwó gidi sùkámà tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba kí ìtọrọ wa ni kó jẹ́ nǹkan tó ṣe pé kò ní gbẹ̀sìn lọ́wọ́ wa ṣùgbọ́n tá a bá ń wo yí pé bí ó bá gbẹ̀sìn kó gbẹ̀sìn eléyìí ó kì í ṣe nǹkan tó dáa ìgbàdára kò yí kánẹ́tọ̀ lásán tọrọ kójú rọ ó tọrọ òjò rọ ìgbà tọ́jú rẹ̀ tó pọ̀ the same complaint tó mú wá halakatila mọ́ wa dúkìá parun dúkìá parun náà ló tún mú wá ni wọ́n ti rójò ṣùgbọ́n òjò òun ti tún pọ̀ débi pé kí ni ó ń wólé muhammad sallallahu alaihi wasallam ìgbà tó gbọ́ eléyìí qal farafa rasulullah sallallahu alaihi wasallam yadé yìí òjíṣẹ́ ọlọ́wọ́ bá tún káwọ́ sókè o tẹ́wọ́ rẹ̀ summa qal òjíṣẹ́ ọlọ́wọ́ bá ni Allahumma awalayna eré ọlọ́wọ́ bá ma yìí máa wa ànábì òní kọ́ ọlọ́wọ́ kojo kuro tori pe awon àwọn si nidi ojo awon àwọn àyè míì nídìí òjò ìwọ tó ní pé kọ́lọ̀ mójò lọ ara tiẹ̀ ń bíbá ni ni wa bá wa ká òjò yìí kúrò lórí títí wa aláhùnmá aláàkáàm rí ọlọ́wọ́n bá òjò yìí darí ẹ̀ lọ síbi àwọn òkè wọ̀zìráàbù wọ̀bùtúnì láòdìyà darí ẹ̀ lọ síbi àwọn valis wọ̀mọ̀nà ibi ti ṣájàrẹ̀ ibi tí àwọn irúgbìn ti ń wù kọ́l fa aklat anas rọ̀jọ̀láwà ni ó ní kíní òjò yìí ni ó dẹ̀ dá lẹ́sẹ̀kẹsẹ̀ wàhárajnà namshi fi shams ajáde nínú mọ́ṣáláṣí lẹ́ni torí ipòrùn ti yọ táàrin nínú oòrùn kọ́lá sherik sherik lára ẹni tó gba ọ̀rọ̀ ìwọ́ ní fasaltu anas abdul malik má bèèrè lọ anas awọ rajul awwal ṣé ọkùnrin ìjọ yẹn náà ni tó kọ tọrọ tó sọ fún mi kò tọrọ ẹ náà tún ní ẹlẹ́ẹ̀kejì kọ́lá la adri ó ní mi rò bóyá òun ní mi mọ̀ ṣùgbọ́n ọkùnrin kan tọrọ ó tún sọ fún anamsọ aláṣam pé kí anamsọ aláṣam kó bá wọ tọrọ so kí la fẹ́ ló ń bẹ lẹ́yìn òun náà ni wípé ìrún bẹ tọmọ láti lè fi wá òjò gẹ́gbẹ́ jẹ́ pé wọ́n lè má kírun náà tó ṣe pé bí kúdùbà àjúmọ́ náà ni wọ́n ti tọrọ àdúrà fún ríró òjò lórí mímbàrí bá ní sọ lásán ṣe ṣe ó lè jẹ́ pé àákírun rákà méjì bá a ṣe máa ń kí irun jumọ́ àbí bá a ṣe máa ń kí irun eid a kì í bẹ́ẹ̀ tó pé the same way tá a fi ń kí irun eid náà la fi ké ó lè jẹ́ pé wọn kọ́kọ́ ṣe khutba náà kan tó wá kírun wọn kọ́kọ́ ṣàdúrà náà kan tó wá kírun a lè ṣe bẹ́ẹ̀ so gbogbo àwọn ọ̀nà wọ̀nyí òun lórin lẹ̀ nínú ṣe sí muhammad sallallahu alaihi wa sallam so ló jẹ́ pé nínú islam gbogbo nǹkan ló létò gbogbo nǹkan ló ní ètò tán fi ń ṣe nítorí ẹ̀pọ́n wa lé gẹ́gẹ́ bí mùsùlùmí náà ni ká fi àsìkò lẹ̀ láti mọ kọ́ àwọn nǹkan wọ̀nyí àmọ́ nǹkan tó yẹ ká ṣe ní àsìkò kọ̀ọ̀kan àwọn nǹkan wo ni ò yẹ ká ṣe àmọ́ ṣùgbọ́n káwọn kan pa àwọn nǹkan wọ̀nyí àṣà ṣe nǹkan kan ní ni pé ńgbà tá a bá ti kọ́ ń pa bó ṣe yẹ ká ṣe nǹkan a ṣe bó ṣe wù wá a ṣe bá a bá ṣe rí bàbá dẹ̀ ṣe bá a bá ṣe rí yóò takò súnà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ọlọ́wọ́n bá tó rán sí wa abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí aṣàlàyé fúnra wa iná kọ́lọ́wọ́n bá kójú kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá kó ṣe àtúnṣe wa kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم

alhamdulillah salatu allah nam alhamdulillah salatu salam ala rasulillah abad nam kí atẹ́wọ́ ṣàdúrà ìpìlẹ̀ ni gẹ́gẹ́ bí hadithu tí a kà kalẹ̀ ṣùgbọ́n àwọn àyè kan bẹ tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ò tẹ́wọ́ àwọn nǹkan tó ṣe àdúrà náà ló ṣe o ṣùgbọ́n kò tẹ́wọ́ ń bẹ̀ bóyá ó na ọmọ níka báyìí ló ṣe ń bẹ̀ nítorí ẹ̀ka ṣe ń bẹ̀ ni a lè fún wa láwọn àpèjúwe bàbá ń ṣàtáyà ń sìn à ń ṣàdúrà ń bẹ̀ ṣùgbọ́n a kì í tẹ́wọ́ sọ ẹni tàbárí yẹn kan nígbà tó ń ṣàtáyà tẹ ó tẹ́wọ́ báyìí a ò pé olàdádálẹ̀ tó gbé wa ṣùgbọ́n ó lè ágbì pé a ṣèbí ànábì sọ pé ọlọ́mọba máa ń tijú téèyàn ká fi lè tẹ́wọ́ ẹ̀ sókè ní kílé tẹ̀ wá ń takò mí níta sọ fún náà ni wípé wọ́n ṣe nìkan ṣe kọ́hún àyè yìí ti ní tí wọ́n ṣe ń bẹ́ so ó ní umara ọmọrò ẹ̀bà tó sọ fún ọba tí ó sọ fún àbí lára àwọn olóyìn tó sọ fún nípa pé tánàbí ń ṣe tó bá wà níbi mímbàrí kọ́ ni ipò mọ̀ ń tẹ́wọ́ so téèyàn bá jí lóru ó fẹ́ ṣàdúrà yóò tẹ́wọ́ that is wọ́n fẹ́ bẹ lọ́n fún kankan ká tẹ́wọ́ lára nǹkan tí máa jẹ́ ká dọ̀ àgbà ni ṣùgbọ́n ká wá tẹ gan pẹ̀lú pé ká nọwọ́ yẹn sókè gan débi pé ta bá ń wo ma dàbí ìgbà tó ṣe pé ẹ̀yìn ọwọ́ wa ó kọjú sí sánmọ̀ eléyìí ń gbà tí àdúrà bá wọra gan tó ṣe pé nǹkan tá à ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan tó ni òun la fi mú àpèjúwe ọjọ́ àràfá wa nírú ọjọ́ àràfá ìyẹn lè tẹ́wọ́ bẹ́ẹ̀ tó dáadé sọ lásán tẹ́wọ́ tá a bá ń sọ̀kò akpa jamra ni ọjọ́ ọjọ́ kejì ọjọ́ ọjọ́ kọkànlá that is ọjọ́ keji jọ ọdún so ó dáa tá a bá sọ̀kò alákọ̀ọ́kọ́ tán ká bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ká ṣàdúrà tá a bá sọ ẹlẹ́ẹ̀kejì tán ká bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ká ṣàdúrà ṣùgbọ́n tá a bá sọ ẹlẹ́ẹ̀kẹta àní ṣàdúrà ń bẹ́ àákànyẹ́yìn padà lọ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àbọ̀sẹ́gbẹ́ kan àṣàdúà irú ààyè yẹn náà anamisa allah salam nawọ́ sókè gan ó nawọ́ sókè gan so ìpìlẹ̀ ni ká má nawọ́ sókè gan ká tẹ́wọ́ ṣùgbọ́n àwọn àyè kan ń bẹ tó ṣe pé àtún ní tẹ́wọ́ rárá ń bẹ àdúrà náà là ń ṣe òun làwọn àpèjúwe ta mọ́ àwọn àyè kan bẹ tó ṣe pé à á nawọ́ gan òun náà ni àwọn àyè tí àdúrà yẹn bá jẹ́ àdúrà tó ká lára gan so wallahu a'lam náà nam ká ní à ń fọwọ́ bọ́jú eléyà ti sọ àdìf tó mélèé wọ àdìf tó lẹ́ni àdìf tó lẹ́ni ṣùgbọ́n àwọn ti bá pò ìyẹn ò tiẹ̀ nípìnlẹ̀ tiẹ̀ rárá àtólẹ̀ àti kò lẹ́ kò sí nǹkan tó jọmọ́ pé ẹ bá ṣàdúrà tán kẹ́ẹ̀tì bá pò sọ wallahu a'lam nàmìyẹn náà ni tí mo fẹ́ fi kún tẹ́lẹ̀ pé kẹ́ tó béèrè question yẹn bọ̀ mo pé á tẹ́ bá béèrè question yẹn máa padà síbẹ̀ ó ní pé kàkà ayatul kursi kàkà muawizati náà tàbá kà tán sùkáwá tá ò sọ́wọ́ wa dàtí ká ṣe bí ẹni fẹ́ sí tọ́tí ẹ̀ sọ́wọ́ wa ni so fi ra gbogbo bi tí ọwọ́ wa lára wa eléyìí náà sunna ní muhammad sallallahu alayhi wa sallam ni so kò ń ṣe wípé ìtẹ́wọ́ tá a tẹ́wọ́ yẹn kò ń ṣe tẹ́wọ́ ipa afẹ́ ṣàdúrà ìtẹ́wọ́ pa afẹ́ tá ò dá sí ọwọ́ wa lẹ́ǹká fi ra ara wa òun ni ìtẹ́wọ́ yẹn kò ń ṣe ìtẹ́wọ́ títí àdúrà so Allahu a'lam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب